لله فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار تكون الله سبحانه وتعالى أترجى بإحسانه صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى عليكم بكال عليكم بأهل عليكم بأجل بكاله أبي الله سبحانه وتعالى أبي الله سبحانه النبي أبو بحر عليه النبي صلى الله وسلم أن الله سبحانه وتعالى ونفق أن وقال الله عالمي كنت أجمع اليوم من رمضان ومن مسجد الكريم tó a máa tẹ̀síwájú ní ara yìí ti lọ nípa tẹ̀síwò àlùkòkàn sáfìkàtò máa tẹ̀síwájú àti gbogbo alákùnrin àti lómìn ẹ̀dúró náà ti bá máa rí iná wàrà ṣùgbọ́n àti ọ̀rọ̀ ìkàdé. Sura ti àwọn ọ̀rọ̀ ni sura tó sọ́ra yìí sọ́ra tó màdàlíyà lè má ẹnu kó lọ́dọ̀ gbogbo àwọn onímọ̀ pátápátá gẹ́gẹ́ sọ́ra yìí ọlọ́run bá lè jọ láti sọ̀kalẹ̀ fún àdéhùn ìlú àwọn ẹni sọ́ra ní ìlú òfin náà. sọ́ra yìí bákan náà wọ́n á tún máa pè ní sọ́ra tó sàwùdíyà sọ́ra tó sàwùdíyà nínú àwọn tọ́ka máa ń pè sọ́ra tó má àdínàsòrò ìtumọ̀ rẹ̀ náà ní àlàáwù àràṣe sóra àràṣe sóra ìrànlọ́wọ́ àbákan náà sóra tó tàwùjẹ́yà ìtumọ̀ eléyìí òun náà ní sóra ìdágbére tó a méjèèjì náà òun náà ní bí ó wà nínú sóra yìí ọ̀kan náà sóra tó náà a rí gbọ́dọ̀ ńlá tó bẹ́ẹ̀ lábọ́ọ̀lù. لكن ترى في سورة التوزيع يعني مجموع آية سورة بل سورة يقسم هنا لقاء الإنسان من سورة التوزيع سورة الدجيري سورة هنا هنا آية متى آية متى قريب هنا سورة هنا آخر سورة نزلت جميعا òun náà sì ní gbẹ̀yìn sóra oríṣi kan tó sọ̀kalẹ̀ fún àdéhùn sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ òun náà ní gbẹ̀yìn oríṣi sóra kan tó sọ̀kalẹ̀ fún àdéhùn gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas wọ́n yà lọ́wọ́ àdúmá gẹ́gẹ́ bí olùkọ́ nínú wàlẹ́ Muslim. ọlọ́run àdìsọ́lá wa ń sọ fún wa nínú sóra náà بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا Surah 6 ayat yang ke-1 benar lẹ́bàá ẹ̀kọ́ tó wáyé àwọn onímọ̀ nípa àtàkì ìlú wọ́n ní sóra yìí òun náà ní sóra tó kọ̀ọ̀kan ìbáraẹ̀ tó bá wà lọ́sálàmù ní onílé òfin òun náà ní gbẹ̀yìn sóra tó kọ̀ọ̀kan ìbáraẹ̀ tó bá wà lọ́sálàmù ní onílé. ẹ̀rí ọlọ́run bá ní sọ́lá tó bá ní sọ́lá wà lọ́sálàmù pé ìgbàjá àyọ̀sọ̀rọ̀ máa yé wàlúfàdì. gbọ́dọ̀ ìgbà tó wà níbí yìí àwọn onímọ̀ nípa àtàkì ìlú òun náà ní máa tí wọ́n wá jẹ́ pé kọjá ẹ́ lọ́sọ̀rọ̀ ìwọ̀n ìbàdí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé pàápàá àmì pé títí látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ jọ̀dá wà ìbàdí àti ìṣùpáyà. bẹ́ẹ̀ ni àwọn míì nínú àwọn onímọ̀ nípa tẹ̀lé gẹ́gẹ́ bí ìmáàmù sọ́ba yìí gẹ́gẹ́ bá wọn ti sọ wọ́n ní ìlà wọ́n ní ìtumọ̀ ní ìkùkà ẹ pé nígbà tí àràbẹ̀tẹ̀kẹ́ ni nígbà tí àràbẹ̀tẹ̀ wá bá o nígbà tí ìpayà dé àti àǹtẹ̀ ìpàtẹ́jọ́ wá bá o lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀. tó àwọn tí wọ́n sọ pé ìlà ìmọ̀ àkọ́jú wọ́n ní sábà lọ́wọ́ sóra yìí wọ́n ní sóra yìí sọ̀kalẹ̀ fún àtẹ́bí sọ̀lá wà lọ́wọ́ sọ̀lá báyà láti ìmọ̀ta lẹ́gbà tí àtẹ́bí sọ̀lá wà lọ́wọ́ sọ̀lá lẹ́gbà tó fi ṣẹ́gun ní ìdókòwò ọdún tó mọ́ta padà nígbà tí o ti lè ṣe kíni nígbà tó ti jáde lẹ̀ ní kíni tó jáde lẹ̀ ní lẹ́ni tó farapamọ́ bàtà ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wọn ti ṣe hijira jáde ní ìmọ̀ká lọ sí ìmọ̀dínà ànábì àti àbúrò tó kọ́kí àbúrò àti wọ́sọ̀rọ̀ bá wàhálà ní ìná wọ́sọ̀rọ̀ àwọn méjì farapamọ́ ni èyí tí wọ́n ṣe rìn àbí wọ́n gba ojú ọ̀nà tí wọ́n gbà pé ìrìn sí ìrìn àjò àbí kí àmọ́gbà tí wọ́n jáde níkọ̀kọ̀ tí òun jẹ́ ìjọpọ̀ mọ́ lẹ́yìn ìgbà tó pọ́ ọdún mẹ́wàá ọlọ́run bá àdìsọ láwá tó kíni ọlọ́run bá àdìsọ láwá sí ìlú mẹ́ta yẹn bá ní sọ láwá ní sọ láwá tí àlejò wa wọ ìlú mẹ́ta ẹ̀ ó wọ ìlú mẹ́ta tó jẹ́ pé gbogbo àwọn kèbèrè àwọn kèbèrè lábáwá àtàwọn tí wọ́n jẹ́ kòrẹ́ yìí òun kálukú wọn bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí dákójú kúrò káàkiri látara pé ọlọ́ọ̀bá àdìgbò láti fi agbára fún àdẹ́sọ̀tò wa wọlé fún la. ẹ̀rí gbólóhùn náà tó tó wà nínú àyà yìí òun náà ní ìrànlọ́wọ́ àdínàṣó òun náà ní ìrànlọ́wọ́. ẹ̀rí nínú hadith àdìsọ̀tò wa wọlé fún la mọ̀ká ànábìsọ̀ nínú hadith yẹn nígbà tá a lè fi sọ̀rọ̀ wa wọlé fún tí ń sọ tọ́lọ̀ ọba àdéjọ láti fún àpọ́n àdúgbà yìí tí ò sí báwọn ní lè rọ́ ẹbí màtí ọ̀tà ṣàhàr. Ànábi ní ọlọ́wọ́ ọba àdéjọ ma máa rà ní ṣe pẹ̀lú ìbẹ̀rù. ọba máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Nígbà tó bá ti kú oṣù fún táwọn ìbámu lè jagun nìkì tó wá kó oṣù kan lọ́mọ ọba àlejò ló ti fi ìbẹ̀rù sí ọkàn àwọn ọ̀tá yẹn ìgbà ìbẹ̀rù gbàdé yóò ti máa mú wa síwájú tó ti gbà ní sọ̀rọ̀ àwọn àlejò ọ̀la gbèsè kò eléyìí nínú àwọn kíni nínú àwọn àṣetọ́lọ̀ ọba àlejò ọ̀la tó ti gbà ní sọ̀rọ̀ àwọn àlejò ọ̀la mu ọlọ́run bá àlejò ọlá wà tó sọ̀rọ̀ àwọn àlejò ọ̀la pé nọ́sùrù yìí nígbà tí ìrànlọ́wọ́ bá dé lórí àwọn ọ̀tá wàlúbàbí àdínkìnnì àti ìdípayá. àwọn olùmọ̀ nípa dọ̀tíìm wọ́n ní gbólóhùn àlùfáàtìkò wọ́n ní sábà wò wọ́n ní ara násùrù náà ló wà. ẹ́ ó jẹ́ gbólóhùn tó tó kó gbogbo nǹkan tó ń àmì àti nígbà tí àrùn tí bá jẹ́ àtọ̀rọ̀ ọba àdìsọ́lá ó tún wá ní wọn pàtó tó wọ́n ní eléyìí nígbà bí zikiri lẹ́kàb báyìí àrùn zikiri lẹ́kàb báyìí àrùn tó eléyìí yàrá ìwà bí ẹ̀sùn kìíní lẹ́gbà tí àti kọ́ dákọ̀ gbogbo nǹkan tí ẹ̀sùn wá sí kìíní tí ẹ̀sùn wá fún nǹkan jáde tó nínú àwọn kìíní nínú àwọn àgbàlíwò àgbàlàwé yàrá nínú àwọn ọ̀nà tí lálọ́ àti ọgbà sọ̀rọ̀ tó jẹ́ lókè ní àwọn ọ̀rọ̀ tó dókòwò àwọn ọ̀rọ̀ tó dálá hàn yìí. tó irú ẹ̀ náà ló wà nínú àtúnrà tó kàtó nítorí ọba àti ìjọba ti sọ pé sàdàtúbàdàn ní màdà ìkàtó wọ̀rọ̀ òfin ìlà. ọlọ́ọ̀ba àti ìjọba ní àwọn màláìkà wọ́n máa ń sọ kalẹ̀ lóru tá a sọ yìí wọ̀rọ̀ òfin ìhà àlóòfin náà tó wà láàánú wa. so àrùn òfin náà jìbìrì àlẹ́ ìsàlámù. tó gbọ́dọ̀ màláìkà tí ọkọ̀ wáyẹn ìbílẹ̀ náà ti kó sínú wọn ọlọ́run bá lè jẹ́ láti wá sí kíni ó tún wá dá kọ rẹ̀ lọ́tọ̀ so eléyìí túmọ̀ pé kíni eléyìí túmọ̀ pé inú àwọn ìgbà sọ̀rọ̀ lárúbáwá tí máa fi hàn pé kíni tí máa fi hàn pé á ẹ̀yìn mọ̀rọ̀ sọ. ọlọ́run bá lè jẹ́ láwá ní wàlúfàtì ẹ̀rí gbólóhùn fásitì yìí àwọn òmìnira àwọn onímọ̀ nípa tẹ̀síìrì àwọn ní ayé ìpàdùkù maka wọ́n ní túnmọ̀ eléyìí náà ni pé títí ìlú maka yàtí tí padà wọ ìlú maka Nabi sallallahu alaihi wasallam wọ́n ní òun náà ní ọlọ́ọ̀bà àríkẹ́lá wọ́n bí pẹ̀lú pé wọ́n fàtì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣẹ́wá lọ́tọ̀dọ̀ al-Hasan al-Basri àti Mujahid àtàwọn míì náà fún wọn nínú àwọn onífẹ̀síọ̀ bẹ́ẹ̀ ni aláwọn míì gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas àti Sa'id bin Jubayr àtàwọn míì táwọn sọ pé ó wà fásitì ìmọ̀já ìlú wọ́n kò so àwọn sọ pé ìṣípayá tí àyà ń sọ òun náà ní kí ni ìṣípayá àwọn ìlú lórí kìrìkì àlùmọ̀já ìlú jẹ́ mẹ̀dínà àwọn ìlú kéréje kéréje wọ́n kò so àtàwọn palace àwọn àfin ẹ̀ àwọn àfin tó jẹ́ pé àwọn ọba àwọn kèfèrí ni wọ́n ní kí ìsìlámù wa ṣe kí ni ìsìlámù wa wọnú tó wọ́n ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ fásitì rẹ̀ lẹ́yìn. tó aláwọ̀ míì náà onítọ̀síìm tí wọ́n sọ pé yàtìpá tẹ̀lú dáàbìrì ìlà àjò yàtìpá ìsìnpáyà gbogbo olùpátápátá ti ìsìlámù bá wọ̀ ẹ̀yìn ti ìsìlámù wọ̀ òun náà ní kíni òun náà ní àyà yìí òun náà ní tọ́ka sí tó àkọ́dà aláwọ̀ míì náà onímọ̀ nípa tẹ̀síìm wọ́n ní máa ń sàdáhàbù àlẹ́ ìlú nílẹ̀ ìlú ìpè ìtọ́lọ̀ ọba àdéjọ́lá sílẹ̀kùn rẹ̀ bá nàbì nínú màá òun náà lọ́wọ́ ọba àlìkẹ́lá ń tọ̀ yá àtọ́wọ́ ọba àlìkẹ́lá wá ti sílẹ̀kùn ìmọ̀ fún ọ ẹ̀yìn tó sáà ti fún ọ tó wá sílẹ̀kùn ìmọ̀ fún ọ wọ́n ní òun náà ní àyà sọ. òjẹ́ bí àwọn onímọ̀ nípa tẹ̀sí ìṣe máa sọ pé fáyidà kan wà nípa àyà kan nínú Al-Qur'an àbí gbólóhùn kan nílùú lárúbáwá ẹ̀yìn tó bá jẹ́ pé ó bá ní àwọn ìtumọ̀ tó pọ̀ tó ti jẹ́ pé kò sí tó takò láti pé kí ìtumọ̀ yóò ṣe kí ni kí ìtumọ̀ yóò tó lé gbogbo ẹ̀ wọ́n ní ìyàrá ìlú ọ̀sùnmọ́rú aláṣẹlẹ̀ ìmáàrí wọ́n ní gbogbo òsùn ọ̀nà láti kíni gbogbo òsùn ọ̀nà láti sí so ibrahim ìlàjá anásọ̀rọ̀lá ìwọ̀n pàtó ìyàdì pàtó mọ́ta oko sínú ẹ̀ pàtó ìmọ̀dá il wọ̀lùkùsù oko sínú ẹ̀ ẹ̀ ẹlẹ́yìn náà oko sínú ẹ̀ pàtó ìta ìrìn ìlà ètí sí gbogbo òlu òun náà tókínú pàtó yìí kọ́dà pàtó ẹ̀ alìlú ìmọ̀ sọ́lọ́ ọba àlejò aláṣílẹ̀ gbogbo ẹ̀ náà láàbù kí ni gbogbo ẹ̀ náà láàkà fún pé ó kó sínú àlùfáàtò tọ́lọ̀mù àlùjọ́lá sọ yìí ẹ̀rí ọlọ́mù àlùjọ́lá sọ wà ní sọ̀lá wà ní sọ̀lá pé àrùn ti ti dé ẹ̀ wàrà àìsàn náà sá nígbà táwọn àti ìgbé ilé àdájú sọ̀lá wà ní sọ̀lá ó rí àwọn èèyàn ẹ̀ tó jẹ́ pé yẹ̀rù kùlú náà fi dín ìlà yìí àbùwàjà táwọn níjọ níjọ àwọn ẹ̀bẹ̀ tí wọnú ẹ̀sìn ọlọ́run bá àríjọlá tí wọ́n wọnú ẹ̀ ẹ̀ wọ́n wọnú ẹ̀ níjọ níjọ àbáwa Ibn Jarir Tabari rahimahullah wọ́n ní jama'at wọ́n ní wara'aita nas ay al-arab wa ghayrahum yàtí sí àwọn lágbáwá wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí wọnú ìsìlámù wa ghayrahum àtàwọn ìlú méjì àti ìsìlámù àwọn ni yẹ̀dùkúrúnà ti bí nílá ìyàwóyá àìjàmà àti tí ó rí táwọn èèyàn bẹ̀rẹ̀ síkiri wọ́n bẹ̀rẹ̀ sí wọnú Islam ìjàmà àti níjọ níjọ wọ́n ni wàdáríkà lámà múdi hajj maka ọ̀nà ti àrùn wọ́n nígbà tí wọ́n ti maka ẹ́ ṣe pé òun ti dáná bí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé àmà ìdàdọ́kẹ̀rọ̀ muhammadu bin ali haram bí tọ́rọ̀ bí wá ń gba ànábì sallallahu alaihi wasallam láyé ẹ̀ táàbí ṣe kíni táàbí fi ráyè ẹ̀ àtàbí jẹ ìyá wọn ní ìjàpọ̀ ìṣẹ̀lẹ̀ wọn làwọn lọ́wọ́ wá sọ pé pàdé ìtàlá kò bí i yàdá ẹ̀ yàdá ayé ọ̀kan kò bá fún òbí. ohun tí ṣe pẹ̀lú ẹ tó kó ẹ tó kó láti wá ja tọ́rọ̀ ọba àlùkẹ́lá wá sí tọ̀ sánàbí wá ju wọ sí Muhammad wá wọ bẹ́ẹ̀ ẹ̀ Muhammad wá wọ bẹ́ẹ̀ sí ìgbàkan òsì tẹ́lẹ̀ wọ́n ní kò sí kankan kò sábà kankan bá wọn àwọn ọlọ́pàá náà wọ́n ti ṣe kíni àwọn náà wọ́n ti sọ káàkiri àìrà pé tọ́ kò sí kankan náà bàtà ní ìlú mọ́nà àpò àjà wọ́n ní àwọn ọmọ bẹ̀rẹ̀ sí gba ìsìláàmù ní kíni níjọ níjọ àwọn ìdílé ìdílé ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gba ìsìláàmù wọ́n ní àpò àjà ní ayé ó قال الضحاك رحمه الله والأمة أربعون رجلا الضحاك قولي أمة إجاب قولي إنه قجي وقال عقرمة ومقاتل أراد بالناس أهل اليمن wọ́n ní àmọ́bìn àti mùjáyì àwọn sọ pé nǹkan pàdé pẹ̀lú eléyìí òun náà ní pé kíni òun náà ní pé àwọn ará yámánì pé àdínà múnà ìmáàná àárín yámánì pé àwọn ará yámánì ní tó wọ́n ní kí ló fà á wàdáàrí ká náwó ẹ̀ wọ́n rọ̀ tàbí nàìjíríà máa ń sàbò ní àti ẹ̀ sàbò ní àti ìsáàbí mọ̀mìnì sọ̀rọ̀ yìí wọ́n lásìkò táwọn sọ yìí lásìkò bá tó mọ́kà yìí àwọn táwọn wọlé láti ìrìyà máa ń tán wọ mọ́kà wá wọ́n ní wọ́n tó dé kí sí seven hundred ìrìyà tí wọ́n Islam sọ ìrìyà yìí kí èsì tí wọ́n ti gba Islam wọ́n á wọ̀ بعضهم يؤذنون ولا وقف النوى وقروا وبعضهم يقرؤون القرآن أو وقف يقرأ القرآن ومتى ذكني متى هو أولوكوني وبعضهم يهجلون أو وقف ذكني ومقروا لا إله إلا الله جاد لنا وسر النبي صلى الله عليه وسلم بذلك ثم لك بليل إنه النبي صلى الله عليه وسلم إنه النبي واسنو إنه رجل ترى إسرائيل وبدا عمر وابن عباس وإنه لا ترى بيه Eh, abdullahi eh, umar bin khattab àti abdullahi bin abbas wọ́n ní àwọn méjì ẹ̀sìn kí ni wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ẹkún tó ń sun ẹkún ayọ̀ ni o pé a islam náà ló wá sí kí ni tó wá sí gbogbo yẹn wá ń wọ ìlú òun náà ló wá sí gbogbo àná wá lé ẹni tá wá lé ẹni ká lé ẹni káàkiri ní òlú ẹ eh, àwọn méjì wá bẹ̀rẹ̀ sí <clears throat> anabi ka ìdájá anasirulahi walfati sábà anabi ka sóra ìfún wọn tán abdullahi ibn abbas ni wàjá ẹ ahàlù yaman àwọn ará yaman wá dé rọ̀kí kọ̀tàlì àfìdájú wọn àwọn ará yaman yìí ọkàn wọn ṣe kíni ọkàn wọn rọ̀ ọkàn wọn rọ̀ gan lẹ́yìn lẹ́sàn ẹ fìbá ìhìn kọ́dà nẹ́tọ̀ wọn nẹ́tọ̀ wọn gan nẹ́tọ̀ tó ṣe kíni nítọ̀ tó lẹ̀ níṣọ̀ tó rọ̀ ni yàtìyà dánù kò ló wò fún ẹ̀mí wọ́n sì jẹ́ ẹ̀mí ọlọ́rẹ̀ ẹ̀mí àánú wọ́n ní ọkàn àánú àbí màdán kọ́ṣìyà kò fún ìpáyà wọn ìbẹ̀rù ọlọ́ọ̀bà àdéjọ láti kí ni ó lágbára gan nínú ẹ̀mí wọn pàdákàlù fìdí nìlá yìí àbúwájà wọ́n bẹ̀rẹ̀ sí kí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí wọnú Islam níjọ níjọ ọlọ́ọ̀bá àríjọlá nígbàtí nínú asàrù ní jábìrì bin abdullah ó ní sàádà ti jábìrì alákùnrin gbogbo ẹ̀kọ́ àríwá ó tẹ̀jẹ́ pé ìwáyà yìí àwọn ọ̀sọ́sọ́ pé ìwáyà yìí ní ìwáyà tó lẹ́ yìí nítorí pé jáàrù ẹni tó gba ọ̀rọ̀ wọ́n tó jẹ́ pé jáàrù rẹ̀ tó jẹ́ aládùúgbò rẹ̀ wọ́n ní àmọ́ jáàrù rẹ̀ Abu Ammar oní àjọ́ta ní jáàrú ti jáàbì aládùúgbò jáàbì ìta olóńgbà ń sọ̀rọ̀ tó ó ní sàálà ní jáàbì àdáhàlì náà ó ní jáàbì pé ìlọ́wọ́ nípa ìdíje àwọn ẹ̀fà bá tó wà àdáhàlì ìráfihìm wọ̀fọ̀rọ̀fàtihìm ọjà àlàyé òkè ó ní ó ó béèrè lọ́wọ́ pé ìtọ̀fọ́ làwọn ẹ̀wọ̀n á ṣe nífẹ̀ẹ́ ìyàgbẹ́ ìgbà tí ẹ̀ ti ìsìlámù ti ṣe nínú ìsìlámù ti kún náà ó ní jábìrì wá bí ọlọ́run gbogbo làwọn èèyàn wá sí nísìnyí wá ní à àwọn èèyàn ya para wọn nísìnyí o àwọn èèyàn gbọ́ra wọn yé máa wo kí máa faná sí láàrin wọn kọjá àlàyé kùtì wọn ní jábìrì wá bẹ̀rẹ̀ sí sunkún ويقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل ان قطعنا صلى الله عليه وسلم تقول ان الناس دخلوا في دين الله افواجا ولا من يصلي ونويتم نجو نجو وسيخرجون من دين الله افواجا قل هو ما تجيني هو ما جاء نويتم نجو نجو so lákín àdífù hásàrù yìí hásàrù tí ó sí ni tí kò fi ẹsẹ̀ múlẹ̀ ni tí kò fẹsẹ̀ múlẹ̀ so àmọ́ tá a bá wo ìtumá rẹ̀ níbàámu pẹ̀lú àwọn àdífù ní tánà sallallahu alaihi wasallam sọ so bẹ́ẹ̀ bí àní sallallahu alaihi wasallam ti kó yọ pé bádà àti ìsìláàmù gàrí ìbán tánà bí yọ pé ìsìláàmù bẹ́ẹ̀ lájòjì fọ̀sàyàkúdù gàrí ìbán kàmà bádà ànábì ní ìsìláàmù ó sì padà sí kíni yóò padà di àjòjì kí ni ó mú ìsìláàmù di àjòjì òun náà ni pé ọ̀pọ̀ àwọn èèyàn oníṣe kíni wọn ò ní ṣe ìsìláàmù mọ́ ni òun náà ló fà sí ìsìláàmù ó fi ṣe kíni tí ó fi sí tí ó fi padà wá di àjòjì mọ́ àwọn èèyàn lọ́wọ́ so ọlọ́run ọba àdìkọ́lá ó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ó rí táwọn èèyàn máa ṣe kíni tí wọ́n máa wọnú ìsìláàmù níjọ níjọ ọlọ́run ọba àdìkọ́lá ní táwọn èèyàn bá ti wá bẹ̀rẹ̀ sí wọnú ìsìláàmù níjọ níjọ ọlọ́run àdìsọ́lá ní pàjáfì ẹ̀yìn bí hàmì ọ̀bì ohun tó bá ti wá bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ sí ànábì láti bí hàmì ọ̀bì bẹ̀rẹ̀ sí máa ṣe àfọ̀mọ́ bí hàmì ọ̀bì pẹ̀lú kó máa ṣe kí ni pẹ̀lú kó máa dúpẹ́ fún ọba rẹ̀ wọ́n tẹ̀síìrì hù kó ti máa wá ní aláforíjì ìnáwó káyà sàwọ́ torí pé ọlọ́wọ́ bá ìṣọ́lá òun náà lọ́ba tí máa ṣe kíni òun náà lọ́ba tí máa gba tuntun bá. abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní ìṣẹ́mà pàtàkì bihamdi rabbika wa tasbir wọ́n ní ayé ìlàsọ̀ láìsà tí ọlọ́sọ̀ bá nábi pé tó bá ti kí ọ fa akbir min dáàbí máa ṣe kíni máa wí lọ́pọ̀lọpọ̀ yàní máa ṣàfọ̀mọ́ ọlọ́wọ́ bá ìṣọ́lá kó o sì máa dúpẹ́ fún kó o sì máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ wàkílá máa nà sẹ́sẹ̀ àwọn mí sọ pé ìtumọ̀ sẹ́sẹ̀ wọ́n ní ìtumọ̀ náà ní pé nínú pọ́ọ̀lù máa kírun fún ọlọ́wọ́ ọba àríkẹ́ọ́lá eléyìí wọ́n gba alátọ̀dọ̀ Abdullahi bin Abbas bákan náà lẹ́ni tí ó máa ṣe kíni lẹ́ni tí ó máa dá ọpẹ́ fún ọlọ́ọ̀bà àlejòlá lórí ìtọ́lọ̀ọ̀bà àlejòlá mú wá fúnra lórí sallallahu alaihi wasallam nínú kíni nínú èrè jẹ́ inú pọ́lọ̀ọ̀bà àlejòlá ní tòwà lórí sallallahu alaihi wasallam ọlọ́run ní kò wí ní àwọn tí wọ́n jẹ́ kíni àwọn tí wọ́n jẹ́ kékeré wọ́n ṣe máa sọ̀rọ̀ àmójúkò látọ̀dọ̀ ọlọ́run ọba àdìsọ́lá ọlọ́run ọba àdìsọ́lá pa ní sallallahu alaihi wasallam láti bẹ́ẹ̀. ṣùgbọ́n náà a rí mọ àwọn onímọ̀ nípa tafsir lẹ́nu fàtẹ́sì wọ́n ní ìtumọ̀ àtẹ̀síbẹ̀ ìhúná àtẹ̀síbẹ̀ yàrá ìtumọ̀ náà ní bẹ́ẹ̀rẹ̀ àdìsọ́ sallallahu alaihi wasallam tẹ́sì ayé máa fọ ọlọ́run ọba àdìsọ́lá má máa fọ ọlọ́run أي نزهه أما لا يجوز عليه ما أشوف رساله ما صلى بارك ولا ما ẹ̀kọ́ níbi àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí ò tọ́ fọ́lọ́hun àwọn nǹkan tá àgbẹ̀rọ̀ sàbìtì sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkọ́lá ẹ̀rẹ́ ànábì máa ṣe kíni máa àríkọ́lá kò lára rẹ̀ ìyàwó Aisha ó wà nínú sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim wọ́n ní ìyàwó Aisha ní ma salla Rasulullahi sallallahu alaihi wasallam salatan ba'da an nazalat alaihi sura idha jaa Rasulullahi wal fath wọ́n ní lẹ́yìn ìgbà tí ìdájá ti sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam yàní suratul fath wọ́n nígbà tí sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì ò kírun kan إلا يقول سبحانك ربنا وبحمدك اللهم اغفر لي قال بما نسكن دوري ànábì a máa segin ni ànábì o máa wí bẹ́ẹ̀ subhanaka rabbana wa bihamdik allahumma sirri mímọ̀ rẹ olúwa wa ọpẹ́ fún ọ allahumma sirri ní olúwa mi oríjì mi wa anha qalat bákan náà ìyá wa aisha radiyallahu anha wọ́n ní wọ́n tún sọ bákan náà wọ́n ní káàlà Rasulullahi sallallahu alaihi wasallam yukfiru an yaqula fi ruku'ihi wa sujudihi wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì àmọ́ àwọn onílọ́pọ̀lọpọ̀ gbà nígbà táwọn àti bá wà ní rúkú àgbà táwọn àti bá wà ní sujud nígbà tó bá wà ní korí kalẹ̀ àgbà tó bá wà ní rúkú wọ́n ní kí ànábì máa wí ànábì àmọ́ sọ pé subhanaka allahumma rabbana wa bihamdik allahumma ighfirli wọ́n ní ànábì àmọ́ sí kí ni ànábì àmọ́ wí lọ́pọ̀lọpọ̀ yata'awwalul Qur'an ẹ̀yìn tó jẹ́ pé ànábì ṣe fún mi ànábì gbọ́ ìtumọ̀ ẹ̀yẹ yé látara gbọ́dọ̀ tọ́lọ̀ ọba àdìsẹ́ látọ̀ fún ọ̀sẹ̀ ti èdè àbí ọ̀bì bá wà ṣe àfẹ́rù so ànábì àmà ṣe kí ni ànábì àmà wí ànábì àmà fi dúpẹ́ fún ọlọ́run ọba àdìsọ́lá lọ́pọ̀lọpọ̀ ọgbà. bákan náà <clears throat> ìkànnì àwọn ìyá wa Ummu Salama radiyallahu anha ìyá wa Ummu Salama náà àwọn náà tún gba ẹ̀gbà wọ́ọ̀rọ̀ kan wọ́n ní káàmì nàbí sallallahu alaihi wasallam áhírà amrihi la yaqumu wa la yaq'ud wọ́n ní ní gbẹ̀yìn alámọ̀rí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀lí kánàbí ojókó àbíkánàbí segini àbíkánàbí dìdodó wa la yaji'u wa la yadhhab àbíkánàbí o máa nílọ àbíkódé illa qala subhanallahi wa bihamdihi astaghfirullaha wa atubu ilayhi wọ́n lá tọ́ba wà lórí ìdìbò ẹ̀fà ìta ànábì ọmọ wí tọ́ba wà lórí ìdìbò ànábì ọmọ wí bí máa ń lọ ànábì ọmọ wí kára ìgbà sí kíni kára ìgbà ń bọ̀ ànábì ọmọ wí. paul wọ́n ní ànábì sọ̀lá àlùsọ́lá máa sọ pé ìfà yín ní òwe kù bí hàn yá ọlọ́run ló pàmí láti ẹ̀sìn náà kíni ọlọ́run ló ní ní ìgbà ṣe é wò. fún màkọ́ra á tó ànábì bákanáà Abu Hurairah radiyallahu anhu ó ní ìdáàdà nàbí sallallahu alaihi wa sallam ba'da nuzuliha wọ́n lẹ́yìn ìgbà tí súra ìsọ̀kalẹ̀ bá nàbí sallallahu alaihi wa sallam wọ́n ní ànábì àmà ṣe kí ni ànábì ó wá gbìyànjú tó fi di pé ẹsẹ̀ lérí ìbò wà náà hàlà bí ìmòhù alábìsí bẹ̀rẹ̀ sí wù látara kíni látara pé ó múra sí ìjọba ó wá ní wà kọ́lá sábà tó kọ́lá yẹn ní àlẹ́bí kéré láti gbà yẹn àlẹ́bí ò sábà máa gbé àlẹ́bí ò sábà rẹ̀ ní láti gbà yẹn wọ́tá sọ̀rọ̀ àbùkà òwò wọ́n ní ẹ̀fọ́ àlẹ́bí wa pọ̀ ìmọ̀ nǹkan fún ìgbòkò gbà ní wà kọ́lá ẹ̀kùnrin má يكرم رحمه الله وأصبحت لم يكن النبي صلى الله عليه وسلم قصد أشد اجتهادا في أمور الآخرة ما كان منه عند نزولها قل يا النبي صلى الله عليه وسلم أنا في أمورتي إن كنت تقولوا على أمر يا القيامة كل أكبر كما يلي bára bí ti múra sí lẹ́yìn ìgbà tí kìíní lẹ́yìn ìgbà tí ayé àìsàn ti kìíní ó sọ̀kalẹ̀ fún anábìsọ̀rọ̀ bá bó alẹ́ ìwọ̀n sálàmù. الله بعد الصلاة والسلام نبي صلى الله عليه وسلم في مسجد بحمد ربك واستغفره إنه كان توابا أيا ربي نبا لن نبا ونبا نبا تفسير wọ́n ní gbọ́dọ̀ tọ́lá wa àdìgbò lápá rẹ̀ sọ̀lá wa nìkọ́lá pé wọ́n tẹ̀ fèrè pé máa wá aláborí nìyí ìjẹ́ nítorí ẹ̀ṣẹ̀ ká ní sọ̀lá wa nìkọ́lá mi lọ́rùn. àwọn tí inú àwọn onímọ̀ nípa tẹ̀ wọ́n ní wọ́n tẹ̀ fèrè pé ìtọ́lá wọ́n ní túmọ̀ ẹ̀ náà ni pé wọ̀sẹ̀kìtìr ní bùmọ̀tì pé àlè máa wọ́ ọlọ́run ọba àríjọlá lálàbòrí yìí fún ìjọ rẹ̀ wọ́n láwọn ní ìsọ wípé ìsìnkú ìtọ́rọ àforíjì yìí wọ́n ní láàrin àti ìzàmù wà ní nàmá ìta àbùkù pé ìtọ́rọ àforíjì yìí ìtọ́rọ àforíjì bá nàbíkà ní ìjọ bìnrin kìí ṣe pé kíni kìí ṣe ìtọ́rọ àforíjì nítorí kíni nítorí ẹ̀sìn ẹ̀yìn tí wọ́n ní pé sallallahu alaihi wasallam wọ́n ní ànábì yẹn ń ṣe kíni ń sàbí ti ti pé òun ò ṣe tó yẹ̀sẹ̀kẹ́sẹ̀ wọn náà sàbò ìgbà arúgbọ́lọ̀ ṣe fún yìí ànábì yẹn rí nínú ọ̀ka rẹ̀ pé òun ò tí ì yọ ọkọ̀ ẹ̀dá tó òun ò rí ọkọ̀ ẹ̀dá tó fọ́rọ̀ ànábì tí wọ́n kú fún asẹ́nà fún láì ń kú wíṣì fáàlù látara tó kíni pé ànábì yẹn rí ara ẹ̀ káàkiri tọ́lọ̀ ṣe fún mi gbogbo bí ṣe ń ṣègbìyànjú tó kò tí ì tó ń tó ẹni ṣe kíni nígbà tó ẹni ṣe tó àwọn mí sọ bẹ́ẹ̀ nínú àwọn onímọ̀ nípa tẹ̀síìr epo ìtumọ̀ wọ́n tẹ̀síìr wò tọ́lọ̀ ọba àdìsọ́lá fún àná nínú ọlá wàlẹ̀ sọ́lá mi. ẹ̀rí súrà yìí wọ́n ní súra ìdágbé ni èyí torí pé kí ló fà tó fi jẹ́ pé súra ìdágbé òun náà ni ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n ní <clears throat> Abdullahi bin Umar radiyallahu anhuma ó ní áyà yìí súra yìí ó ló fún Ànábì sallallahu wọ́n ló sọ kàlífà ní sọ̀lá wà lè sọ́lá nínú ìdáni nígbà tí àbẹ́lẹ̀ ń ṣe ájú ìdára ti sẹ́kẹ̀rẹ̀ ìdára ti dágbére wọ́n nígbà tí súra yìí sọ̀kalẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tó sọ̀kalẹ̀ yìí fún manazala àlọ́mà àtúmọ̀tò lákùn sí iná fún wà àtúmọ̀tò àlẹ́ ìfún ní àìbájú wọ́n nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ fún àtúrà yìí sọ̀kalẹ̀ fún àtúrà wà lè sọ́lá lẹ́gbàá tó sọ̀kalẹ̀ fún àmì sallallahu alaihi wasallam wọ́n ní lẹ́yìn ìgbà náà ni al-yawma akmaltu lakum dinakum àyà tọ́lọ́wọ́n bá àdìgẹ́lá sọ pé lónìí mo sọ́ àtùlù mákìdá ìpè mo ti pé ẹ̀sìn yín yín wà á àlékún ní ìmáàdì yín mo ti parí ìdẹ̀ra lé lórí ọ̀rọ̀ ní ìtura fún wọ́n ní fàáṣà bá àdáhùn máa nàbí sọ̀láwà àríwọ̀ sálám sàmàlì nà yà ọmọ wọ́n ní lẹ́yìn súra sọ́tò fàáṣà yìí àti àyà yìí wọ́n ní ànábì sọ̀láwà àríwọ̀ sálám ànábì ìlò bí ní ànábì ìlò 80 days lẹ́yìn náà lẹ́yìn gàdá wọ́n bà náà zàlá àyà tó ń sàlàlà tó àyà sàlàlà ìtọ́ òun náà ní àlùfàlàlà ẹni tó kú òlọ́mà òsínìkìní òsìlóbì bóòlù ó ti mú ẹ̀ ẹ̀ wọ́n lẹ́gbàá ẹ̀ náà ní àyà ìsìnkìní àyà ìkọ̀kàdìfà náà sallallahu alaihi wasallam wà á ṣe àbájá ha hamsata mọ́tàlá sí ìlà yọ̀ wọn. wọ́n lẹ́gbàá ẹ̀ alábìsìnkìní alábìsìnkìní thirty five days ثم نزل واتقوا يوما ترجعون فيه الى الله ولذا لا يتوافق الفعل صلى الله عليه وسلم suratul baqara àyà tó ti ti wá tọ́lọ̀ wà ní ìgbàlẹ́ sọ́lá àdéhùn sọ́lá àdéhùn sọ́lá pé ẹsẹ̀ owó ọjọ́ kan o kò ní yàrá òun náà fi ila Allah ọjọ́ tó jẹ́ pé ọjọ́ náà ni wọ́n darí nípa ìrọ̀lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá ọjọ́ ni owó yóò gbà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá abdullahi ibn umar days twenty days lànàbí ló lẹ́yìn ìgbà yẹn wàkàlà Muqatil sab'atu ayyam Muqatil ti ẹ̀ ní ọjọ́ méje péré òun náà lànàbí sallallahu alaihi wa sallam lànàbí ló lẹ́yìn ìgbà náà sálàmì sẹ́kẹ́ni sálàmì tó ajá nílá yìí sòtẹ́lẹ̀ yìí túmọ̀ fún wa wípé ń fi hàn ilẹ̀ fún wa pé súrátù An-Nas ìdájà tá a kà fúnra wa yìí òun náà ni súrà tó sọ̀kalẹ̀ bá nàbì ló fi di nígbà yìí èyí ò túmọ̀ fóun náà ni pé ìsàn ní ìsọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ ó dàbí ọtí sọ fún wa yìí àwọn ayé àmì ìsọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ ló máa tún lákùn dín nà fún ayé àdúgbò nípa kàlálà ó náà sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà náà bẹ́ẹ̀ náà ni wọ̀dọ́kú ìyẹ́ kọ́dà inú àwọn ayé àdúgbòkalẹ̀ ìgbà náà ó náà làkọ̀díá tó lẹ́yìn ìgbà náà òun náà wá ní kíni ọ̀dàpọ̀ ìyá ọmọ ní tó di àwọn àti ìlàlá àlùfọ́kàrí fáwọn ẹ̀sìn ọ̀la wàlẹ̀ kálá. tó ẹni kí la fi wá sọ pé súrà yìí súrà ìdágbére ni àti tó súrà kan ní kọ́lọ́ ọba àlejò láti wá súpọ̀ àlẹ́sọ̀lá wàlẹ̀ kálá fúnra rẹ̀ ọlọ́wọ́ bá àlejò láwá súpọ̀ àlẹ́sọ̀lá wàlẹ̀ kálá fúnra rẹ̀ pé àdúgbò rẹ̀ súnmọ́ yìí nínú hadith tó wà nínú sọ̀rọ̀ Muslim sọ̀rọ̀ Bukhari wọ́n ni kana Umar ibn Khattab radiyallahu anhu ya'zanu wa ya'zanu li ma'ahum Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní àwọn tí wọ́n jẹ́ ahli Badr àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ agun bájáde láwọn àgbààgbà a yá àwọn àgbààgbà ní abdullahi ibn abbas ní wàyáàdà ní máa hù tó bá ti wá ń pè wọn tó pé àwọn àgbààgbà yìí yóò wá ní pé náà wọlé pẹ̀lú wọn abdullahi ibn abbas ní ó sì jọ ọmọ kékeré gbà wọn abdullahi ibn abbas ó ní fọwọ́jàdà bá àdùn ní ìdáàlì àwọn kan wọn wá pé kí ni wọn ò fẹ́ bẹ́ẹ̀ inú wọn ò ṣe kí ni inú wọn ò dùn síbẹ̀ yà nígbà tó wá àwọn àgbààgbà ẹ̀ ń ta àjọ ìdìbò ó tún wá mú ọmọ kékeré kan ó tún wá ṣe kí ni ó tún wá mú wọlé fàánì wa bàbá ọ̀lú àwọn àgbàlagbà yìí wá ń sọ pé ìyá àgàmìlì àgàlì fàdà máa yàn ẹ̀ ó mọ̀rùn fún ìtàkàtọ̀ ó gba ọmọ ọ̀dọ́ kékeré yìí ó gba aláyè pẹ̀lú wa wàmínà àbúná ìná mọ́nù wà irú lè ti ẹgbẹ́ abdullahi fún abasi ń bẹnu àwọn ọmọ tiwa náà ìtumọ̀ rẹ̀ náà ni pé káwọn náà bá ní ká máa mú àwọn ọmọ tiwa náà wá kọ́ sẹ́yìn kan òtún wá níbi kíni òtún wá níbi rọ́bọ̀bọ̀ wọ́n sọ àwọn òsọ fún Umar bin al-Khattab wọ́n kà ń sọ láàrin ara wọn ọ̀páda láwọn Umar ẹ̀ nígbà tí Umar wá gbọ́ sọ̀rọ̀ yìí pé ah, tí wọ́n sọ tí wọ́n sọ ni Umar wá sọ fún wa pé ìnáwó máa ń kọ̀dẹ̀ àyè ìtùn ẹni tẹ́ ẹni tí ń tẹ́ ní ìmútara yìí ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹ ọmọ kékeré ní àmọ́ èso ọmọ kékeré lásán ìnáwó máa ń kọ̀dẹ̀ àyè ìtùn ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹni ní ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹni ní ẹni tẹ́ ìrìnàjò mà ní ní ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹni tẹ́ ìrìnàjò mà ní ẹni ẹni tẹ́ ìrìnàjò mà ní ìpè àkọ́kọ́ tó kọ́kọ́ dé ẹnu Abdullahi ibn Abbas nígbà tí wọ́n fi òun náà ní kíni òun náà ní rí ikú nàbí sallallahu alaihi wasallam òun náà ní ikú ẹnu ànábì sallallahu alaihi wasallam ànábì wá sàdúrà fún Abdullahi ibn Abbas sallallahu alaihi wasallam kí ànábì sọ mu ànábì ní Allahumma alimu ta'wil wà màkì òwò ìdí ànábì ní ìjọba mi dákun mọ́tà kó o ti bá mi kí ni kó o ti bá mi fún un ní àgbọ́yé nípa ẹ̀sìn. ẹ̀rí ìtọ́nà ọba àdìsọ́lá sọ̀rọ̀ fún Abdullahi ibn Abbas yìí sáàmì sọ̀rọ̀ àwọn àdìsọ́lá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run yìí àdúrà nẹ́bì yìí ẹ wá rí àdúrà àwọn ìwà àdúrà yẹn wà á ṣe kí ni àdúrà yẹn wà á gbà pẹ̀lú májíìkì ẹ ọ̀nà wọn àdúrà yẹn gbàgbà Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ó mójútó ìmọ̀ ń bẹ lákọọ́lẹ̀ ìpè inú àwọn tí abdullahi bin abbas náà jọ sí kékeré ẹ̀yẹ́ sọ́jọ́ wà nínú ìlú tábìlì àti àbájọ mọ̀ sọ pé àjájọ ń dákùn lọ ọ̀dọ̀ àwọn báyìí náà àgbà tàbí ká lọ gbọ́rọ̀ tí wọ́n mọ̀ sọ pé à ó ti sú yìí pé àwárà yìí ti pọ̀ ju àjọ ń pè lọ́jọ́ èyí wá tó èyí ń padà sí kíni ní tó padà sáàbù sí ni pé kò padà ní mà ó padà wà náà tó sàn pé àwọn olówó àwọn káràkátà ní padà sí káàkiri tó wọ́n ní jẹ́ ti pé Abdullahi ibn Abbas lọ́bí Allahu anuma nígbà tí ń sọ̀rọ̀ nígbà kan ìpè Abdullahi ibn Abbas ó fẹ́ kọ́ ìmọ̀lọ́dọ̀ kan náà àwọn tàbí ànẹ́bí Abdullahi ibn Abbas ti wá tẹ̀lé nígbà tó ń ké wọn bá ẹ́ lẹ́yìn tó ń ké wọn bá tí wọn àtúbà ni Abdullahi ibn Abbas ti wá tẹ̀lé lẹ́yìn kò sì fẹ́ dáa dúró ẹ́ ó fẹ́ béèrè béèrè àmọ́ kò fẹ́

subhanallah kí ló tẹ́lẹ̀ ní báyìí à so látara pé kí ni látara pé ó bá bàrà ìmọ̀ torí ẹ̀rọ yóò máa rò pé ẹ̀ ṣé wá sí àdó ànábì àdó ànábì ni so àmọ́ náà ṣe kí ni ó ti tẹ́ àdó ànábì ò ti tẹ́ gẹ́gẹ́ bí májíìkì so báwọn náà bá ń tọrọ ìmọ̀ ẹ̀ bí àwọn tí wọ́n mọ̀ láwọn ń ta ìyá mú wọn ẹ́ yóò lóun ṣe ìyàbọ̀ ẹlòmíì wá yà wèrè nù wa yóò fi síra àìmọye àwọn tá a tọ́ ti yà wèrè látara tó kíni látara pé àwọn tó kíni àwọn wá ìyàmọ̀ ẹ́ tẹ́ẹ̀sì tó kíni tẹ́ẹ̀sì tó kéwú wọ́n náà rí kan gbà kan tó jẹ́ pé nígbà kan ta ilẹ̀ áríkà ta nǹkan ìta ẹ́ eré ti fọ́ ló pa eré rẹ̀ gbóná ti já ìjẹ̀nu èéfèrí pọ̀ títí tó padà kú ọ̀dà àríkà tó jẹ́ pé nígbà tó sa iṣẹ́ ìta padà lù wà ní kéwú nígbà tó sa iṣẹ́ ìta ẹ̀ làákàyè rẹ̀ dàrú alẹ́ ní wá lè jẹ́ ti tẹ́ ẹ̀rẹ́ tó máa gbà náà so ìgbà nígbà tó bá wá yóò ṣe ń gbà yà wà ìdílé ó ti wálé tó ń jọ kan ọba ìwọlé ọba ń bọ̀ wá jọ àtàrà ọba wọ bí ìdára wa èmi wá wá láti kíláàsì pé ni wá sí àwọn afá pé a ní dẹ́wọ̀n wá jòkó yìí sí àfá ọba jòkó bá wọ́n bá wò mí bí ó jẹ́ ẹ̀mọ̀ pé ìgbàgbà ṣe ọba ní wọ́n láti tamọ́tì àì mo ní àkílẹ̀ ah, ìmọ̀ tẹ́ tamọ́tì ó kà fọ́ mi lé ìdí ó sì fọ́ mi lé ìdí báyìí ah, mo tẹ̀lé bá òṣàlù náà

ilé amú àwòkó aláwòkó ẹ̀ tó jẹ́ pé àwòkó ni wọ́n ṣe kíni sábà jó àwòkó ẹ̀ wọ́n jó nǹkan míì máa wọ́n wà á kíni wọ́n wà á jẹun ilé amú àkọ́ ikú éjìrìsì ẹ̀ wọ́n ti wá ma àwọn sínú ìjẹ́bi pé ó ní èyí ní ma ní èyí wọ́n tó bá ti lò í tí ó bá ṣe kíni <laughs> tí ìbá ṣe sáìsì rẹ̀ ẹ̀ ìbí tó bá ṣe kíni kìí pé èyí ó dàrú èyí ó kú sí èjì ẹ̀sì ilé ẹlòmíì tó bá lò ó ẹ́ kò ní balance náà ẹ́ kò ní farabalẹ̀ tí bá sọ̀rọ̀ náà ẹ̀rí o máa sọ̀rọ̀ báyìí yóò ti máa wò ráì ẹ́ pé ọ̀rọ̀ tí ń sọ ẹ́ máa pé ìmọ̀ ní o ó lè máa dìde fún máa jòkó ó lè máa bá ń sọ̀rọ̀ pé ìsìn máa sọ̀rọ̀ ẹ́ máa wò pé à ah, mọ́tẹ́lá rẹ̀ àmàrà rẹ̀ balẹ̀ oníwọ̀n mẹ́sẹ̀ pé bí sí fi agbádá yóò máa fi nù ágùn báyìí yóò máa fi pọnkún yóò sì máa kọ́ ilé ó so n'ele yìí ti ìwá ìmọ̀ lọ́dọ̀ ti kọ́ ni abúlé ìbùnà bá sọ aláwọ̀ àdìmọ́ òun wá ìmọ̀ káàkiri ni ọlọ́wọ́ fún mi títí mo ti lọ òun náà ni pé ó mọ̀ lùkúrò lọ́kà tọ́ọ̀bù wá sọ fún àwọn àgbà wọn náà àwọn ó wá ní ẹni tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìnáwó máa ń àlè nìkan ẹni tẹ́ iná ni قال له لهم láti ẹ̀yọ́ abúlé ìlú àbá oníjọ́ kan ó mọ̀ nígbà tó lù wá tún wọ́n pé ẹ máa bọ̀ wà á lè nà ìlú máa ó mọ̀ òkú ọjọ́ kan náà ó tún kí ó mọ̀ sọ pé kí sọ fún wa ó wá bèèrè lọ́wọ́ nípa yìí ànátò láàrin wọn nígbà tó ka yìí náà ó ní àwọn àgbààgbà rẹ̀ sọ pé amọ̀rànláhù jalla wa azza nabiyahu sallallahu alayhi wa sallam ìlà fataha alayhi ayyatazirahu wa ayyatuba ilayhi wọ́n ni à ń tó sípò ni ń tọ́lọ́ ń pa ànábì láti ẹ̀ ọlọ́run pa ànábì ti dé ti kíni kó ó ti máa sọ̀rọ̀ àforíjì ó ní tó ti kíni ó ní tí ń sọ náà nù فقال ما تقول يا ابن عباس عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما هو صفى عبد الله بن عباس ما تقول عبد الله بن عباس كان يجوا لي صفوا نقع سورة عبد الله بن عباس وانا قلت ليس كذلك قلت ما الله بن عباس ليس كذلك ما عبد الله إذا عباس صوم إذن ولكن أخبر الله نبيه حضور أجله ìdí àdúrà ìwá ṣe náà ni pé súrà ìwá láti wá ṣe kí ni láti wá sàlàyé bá náà ni pé àsìkò rẹ̀ tó súrà ìwá láti wá túkọ̀ àmọ́sí sallallahu alaihi wasallam faqala idha jaa nasrullahi wal fath lọ́sọ̀ fún pé tí àrùn bá dé àti ìṣèpáyà fadhalika alamatu mawti tọ́lọ̀ ń sọ fún bẹ́ẹ̀ ni pé tó bá ti dé o eléyìí náà ní kí ni òun náà ni àpẹẹrẹ ikú rẹ̀ àmẹ́lì sọ̀lá wà lọ́wọ́ sàlámù ọ̀tẹ́bí ìhàmì ọ̀dí kàwé tẹ̀síìrì ìlàwùká ìtàwà bá tọ́lọ̀ wá ní kó máa sàkọ̀mọ́ ó sì máa tẹ̀lé ó sì máa tọ́ fọlọ́ ọba ìṣọ́lá ó sì máa sọ̀rọ̀ àforíjì kàfàlà Umar rọ́dí aláwọ̀ ájú ẹjọ́ ìdílé òkèlè lórí o ọmọdé ilé ìwé lórí ní ipò mọ̀tò eléjọ́ tó kíni mọ̀tò eléjọ́ máa wà láàrin yín wọ́n fi Bukhari wọ́n nínú sọ̀rọ̀ Bukhari fọ́kọ́lá Umar má àìlàmù mi ha ilà àbàtàkù Umar lè ní ká lórí ní tó kayé nínú àyà òun tó wọn tó kọ́mọ ìṣọ̀rọ̀ ọmọ so ah uh, eléyìí túmọ̀ fún wa ipe kí ni ipe ààyè àyíkúrà yìí ó wá láti wá sí ni láti wá púpọ̀ àdéhùn ìṣòwò àwọn àlejò tó nà mí tó tó jẹ́ pé àtàwátúwò ìṣẹ̀lẹ̀ láàrin tó mọ̀ ẹ̀ àtàwọn àgbà àbá yìí kò sẹ́kọ̀ọ́ tí ń kọ́ wa tí ń kọ́ wa tó tàrí pé kí ni tó tàrí pé inú tí máa tí máa ń gbèyàn ga tí máa bu yìí fún yàn ẹ̀ òun náà ní kí ni òun náà ní ìmọ̀ tí ẹ̀ bá ní mà ẹ̀ ìmọ̀ gbèyàn pé kí ni ìmọ̀ yóò sọ̀yàn dígínì yóò sọ̀yàn lọ́ba nínú àwọn ọ̀gá táwọn àfáà sọ nípa ọ̀rọ̀ mímọ̀ wọ́n sọ̀rọ̀ nípa arákùnrin kan wọ́n ní arákùnrin yìí wọ́n nígbà bí ààrẹ fi òbúrẹ́ wà èèyàn kan ní bí òdígínì èèyàn kan ní tó yẹ pé ìdẹ́dà rẹ̀ wà lójú àrùn bá wa lè rí ìyá òbúrẹ́ yìí kọ́dà èèyàn kan tó yẹ pé àwọn èèyàn máa jòkó tì ìyá rẹ̀ wá pé jòkó ìyá ìwà bẹ̀ sí ọba ẹni tó wà lónìí nítorí bọ́lọ̀ ti dá òní tó bá fẹ́ ẹ̀ gbogbo ayé ti kíni gbogbo ayé máa lọ pé káàrí tó gbogbo ayé jẹ àlẹ́ múra wù ó wá bẹ̀rẹ̀ sí múra ó wá ní ìmọ̀ débi pé àwọn wá ní bùkátà jù àwọn ti ìmọ̀ ó ti wá ó tòwé ìlú yẹn tó lẹ́wà tó ló rẹwà ó pa ìlú pé àwọn mọ́tò àgbẹ̀kí ni mọ́tò pàtó lẹ́gbẹ̀ẹ́ nípa nípa tí ó kòpà tí ó ti tó jápá aláìmọ̀ká ni tó kì í máa máa ti kíni a máa bu ìfúnyàn a sì máa ti kíni a sì máa bu ọlá a máa bu fúnyàn. bákan náà wọ́n nígbà tí sóra yìí láti gbàgbé sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àdúrà tá ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ sí àmà ṣe ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n ní àlejò sọ̀rọ̀ láwà ló sálà wọ́n ní káàrin ẹ̀kú rí gbèdò ààrẹ yìí àdáni yóò máa sọ nígbà tí bá ń gbàdúrà pé rọ́bì ìdílé ní ọ̀sẹ̀ àjì ìrọ́bà mi dáàbò torí àwọn àṣìṣe mi tẹ̀lé ẹ̀jẹ̀ mi wọ̀já àrí kórí àìmọ̀kan mi jẹ̀ mi yàrá àwọn nǹkan tí mo ṣe látara àìmọ̀kan dáàbò ẹ̀jẹ̀ mi wà ìtọ́rọ́bì ìdí àmọ̀ ìlú nìyí àti àṣejù mi ìtọ́rọ́bì àṣejù mi kí ṣe kọjá tí wọ́n ní á ṣe nínú gbogbo àlámà yìí ni bàbá ń ta ẹ̀dàmú bí ibi yìí àti gbogbo àwọn nǹkan mi ló jẹ́ pé o mọ̀ jù mí lọ nípa mi mọ́sàkùnrin rẹ̀ jì mí Allahumma ṣẹ́lẹ̀ sátọ̀ yìí ọlọ́run ti ṣe sí mi orí ẹ̀jìn mi wà á mú bí àmàmà ṣe mi orí ẹ̀jìn mi ẹ̀rí bẹ̀ náà yorùbá ti ní àbẹ̀ náà ti rí àdúrà sọ́mọ́tò ọlọ́run dákun àti ṣe rẹ̀ àmàmà ṣe rẹ̀ káàkùmọ́ sí kíni káàkùmọ́ sí àfẹ́rí kíni ẹwù dára bí ìtọ́ bí alábí máa tọ́jú àwọn ọmọ sí ilé hápà ní wàhámdì ọlọ́run dákun kò rí àdìdè ní torí ẹ̀jì ní wàhámdì àti nǹkan tí mo máa mà ṣe orí ẹ̀jì ní wàjáhàlì àìmọ̀tọ́ àmì orí ẹ̀jì ní wàhálì àti nǹkan tí ìṣe kíni nǹkan tí ìmú nǹkan tí mo mú léré pé nìkan kàá fún pé à ní eré ní yáwàdà ni ẹ̀yìn dákun mọ́tà fèrè kíni mọ́tà fèrè ẹ̀jì ní وكل ذلك عندي gbogbo náà ní bọ́lọ́bọ̀ mi وكل ذلك عندي kò sí ìjọ òsì lára nínú gbogbo ẹ̀ اللهم اغفر لي ما قدمت ìrẹ́ ọba àti dákun forí ìlú ogun tí mo ti kíni ogun tí mo ti tẹ̀síwájú wà má àkárùtù ìdí mo ti tẹ́yìn wà má àìlámùtù ìdí mo ti ń gbangba wà má àtúrọ̀tù ìdí mo ti ní kọ̀kọ̀ ẹ́ à ń ta àlùmọ̀kọ́ ìmú wọ́n ló máa ti kíni wọ́n ló máa ti ní síwájú وأنت المؤخر ولما تكين ولما فعلتين إنك على كل شيء قدير هذا من المجال دون موسى wọ́n ní àdéhùnsọ̀lá wà ní ìṣẹ́lá ní àdéhùn àwọn àti àdúrà yìí tó tábà wà àdúrà yìí nìkì ẹ̀rù pé ẹ̀rù yóò máa rí nílì pé à wọ́n dá àdéhùnsọ̀lá wà ní ìṣẹ́lá ń kàkalẹ̀ yìí àdéhùn wà ní wọ̀kúlù rẹ̀ àríkà ẹ̀yìn tó eléyìí àdéhùnsọ̀lá wà ní ìṣẹ́lá ń fi rẹ̀ rẹ̀ ńlẹ̀ yìí wọn náà ló fà tó jẹ́ pé àbáwa alùmáàmù Tabari rahimahullah ẹ̀ wọ́n ní wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní wa kana sallallahu alayhi wa sallam yastaghfiru nafsahu li'idami ma an'ama Allahu bihi alayhi wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam máa ń ya ẹ̀mí ìyẹn tó ti kíni ẹni tó ti gbó látara tí tó bí orí tọ́lọ̀ ọ̀bà nìkan tó ti bá ànábì ṣe tóun tẹ́sẹ̀ yóò wù lérí bá àmì sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀sọ́là ń gbé ní ìjú ọpọlọ ọmọ àdìsọ́lá báyà bí ó wà lórí ìforí kalẹ̀ nígbà míì tó jẹ́ pé ẹ̀rú ó sì máa bàyá wa áìsà pé kí èdè gbẹ̀yìn ọ̀sán ìṣẹ̀lẹ̀ bá àmì sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀sọ́là táwọn èèyàn wá sọ àmì sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀sọ́là pé èyí ṣe tó wá pọ̀ tó báyìí tí wọ́n lọ sọ pé òun ti ṣe eré ẹ̀sẹ̀ rẹ̀ ìyọ́ ìtọ́kọjá àti tó wọ́n tó wà lẹ́yìn ẹ̀yìn tí àmì sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀sọ́là mú wá sọ fún àrẹ́bì so wọ́n yà ní sallallahu alaihi wasallam anábì àṣekínrin anábì yẹn ni pé gbogbo tó ń tèyí náà yàrá kò sọ̀rọ̀ hó alìkìyà ní bí na. dáríta nínú ìbàdàn bá anábì ṣe pé kò tóun anábì wá rí níbi tó dàbí ẹsẹ̀ lójú rẹ̀ so wọ́n náà náà ló fà tó jẹ́ pé tó fi jẹ́ pé anábì anábì àmà ayé alẹ́lùmùsàtìrìnà wàlùmùsàtìrìn gbogbo ẹni tí bá ti ṣe àbọ̀mọ́fọ́lọ́ ọba àríṣọlá ọba ọba tó ń ọba ọba yóò gbà lọ́wọ́ wọn ọba tó wá sí yóò tún wá tó ọlọ́run bá nìkẹ́ ló ti gba ìtúbà wọn wọ́n ìdá gánà alẹ́ ìsàlámù owó àmà àtò alìmáàmù àtọ́bàrí wọ́n ní anábì sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé anábì sí ọlọ́run bá nìkẹ́ láti sọ kó níbi àwọn àtìṣe tánàbí ìbá wa ń tẹ̀lé yìí ní umaru bìrì ìfàrí tọ́lọ́run bá nìkẹ́ lápá láti pé máa ṣe ìsìnfàrí fáàmà zọ́nù ìgbẹ́ yìí fáàmà zọ́nù ìgbẹ́ yìí kí láwọn bẹ́rù táwọn fẹ́ ẹgbẹ́ àtàlẹ̀ sallallahu alaihi wasallam tánàbí bá ń sọ̀rọ̀ àforíjìn pẹ̀lú gbogbo nǹkan tí ọlọ́run bá àlejò láti ṣe fún yìí pẹ̀lú gbogbo àwọn àdéhùn tọ́lọ́run bá àlejò láti ṣe fún pé òun ti sàbòrí díẹ̀ sí rẹ̀ fún tọ́lọ́run bá sánàbí náà tó jóyé wa ipò òun dọ́rọ̀ ó tún sí ìtẹ̀fà àwọn ìtọ́wájú ọ̀gbìdà ìṣẹ́ àmà tí ó sì ṣe ìbẹ̀ síbẹ̀síbẹ̀ sánàbí sallallahu alaihi wasallam sánàbí tí wọ́n tún bá lọ́sọ́dọ̀ ọlọ́run bá àlejò ọlá ẹ̀ ànábì wa ń ṣe ní gbogbo ìgbà wọ́n ní kí ló fà kí ni káwá sọ nípa wa tó ṣe pé àwa jẹ́ ìdá ẹ̀sẹ̀ láti láti ohun ọlọ́run bá àlejò ọlá pé ọlọ́run bá àlejò ọlá ti sọ wa kó níbi ẹ̀sẹ̀ ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní kana Rasulullah sallallahu alayhi wa sallam yukthiru min qawli subhanallah wa bihamdihi astaghfirullah wa atubu ilayh wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi àmà wígbóró wì lọ́pọ̀lọpọ̀ gbà qalat fa qultu ya Rasulullah ìyàwó Aisha ló wá bí anabi sallallahu alayhi wa sallam pé araka tukthiru min qawli subhanallah wa bihamdihi astaghfirullah wa atubu ilayh mo rí ọdún pé ọ̀pọ̀lọpọ̀ gbà nítorí wọn máa wí ọmọ sọ pé subhanallah ọmọ ọlọ́gbọ́ subhanahu wa alhamdihi astaghfirullah wa atubu ilayhi ó máa sàkọ̀mọ́ ọlọ́run ó máa sọ̀rọ̀ àforíjì ó sì máa wá túbá pààlú pàpàlú ó lánàá sallallahu alaihi wasallam ìyàwó Aisha ní anáyíwá sọ pé kàbára ni rọ́bì ẹ́ ó ní olúwa mi ó ti fún mi làbárì á ní sàárọ̀ alamatan fi ummati wípé màá rí àpẹẹrẹ kan lára àwọn àlùmọ̀ mi wàyí dàrọ̀ àìkú ha tí n bá ti wá rí àpẹẹrẹ yìí o àgbẹ̀kùnrin kọ́ọ̀lù subhanallah wa bihamdihi astaghfirullah wa atubu ilayh tí ọlọ́run ti sami ọlọ́run sọ fún mi pé bí bá ti láwọn àpẹẹrẹ yìí o kí n máa sọ pé kíni kí n máa sọ pé subhanallah walhamdulillah astaghfirullah wa atubu ilayh bẹ́ẹ̀ ni máa wí gbólóhùn yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà pé subhanallah wa bihamdihi astaghfirullah wa atubu ilayh fàkọ́jọ́ àìsùn ha àpẹẹrẹ tọ́lọ̀ ọba àdìsẹ́ láti bá ti rí àpẹẹrẹ náà ó ti rí ànábì wa pa kíni ọ̀kọ́dé ọ̀háìtò ànábì wa ní ìlàjá ọ̀nàṣẹ́lélọ́láhì wọ̀lùkásì ọ̀háìtà náà dá yẹ ìlú nàbì yìí níláhì ọ̀wájá ọ̀sẹ́bì ìhàmì ọ̀dùnà ọ̀sẹ̀fẹ́ ìlà ìdáná tọ̀wàmà. tó ànábì wa ka sóra yìí ànábì wa ka fún ìyàwó Aisha tó eléyìí ló ń sọ fún wa pé sóra tó náà ìlàjá ọ̀nàṣẹ́lélọ́láhì wọ̀lùkásì Ah, àyà tí ó gẹ́ni àwọn àyà tó wo ni nínú ah, àwọn àyà ọlọ́run ọba àdìsọ gbogbo àyà ọlọ́run náà ló wo tó àmọ́ àyà yìí ah, ló wá sọ fún wa nínú ẹ̀sìn òun náà ni pé ó wá sàlàyé pé ó wá sàlàyé fún wa pé ọjọ́ àdìsọ láwà ní ìsọ̀lá ọjọ́ rẹ̀ ti súnmọ́ ọjọ́ àdìsọ láwà ní ìsọ̀lá ó kú láyé àtúntò ti tó tó ọlọ́run ọba àdìsọ láti fún àdìsọ láwà ní ìsọ̀lá ní nínú àwọn ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ fún wa òun náà ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ máa gba ìnàjẹ pẹ̀lú dáadáa tó bá dáa níwájú ọlọ́run ọba ìjọlá bóyá látara pé òun ti tọ́lọ̀ tí kò ṣe òun jìnà sí tọ́lọ̀ ọba ìjọlá tí kò jìnà sí kò gbọ́dọ̀ gba ìnàjẹ wípé àwọn ti má síbẹ̀síbẹ̀ náà ìwọ̀rọ̀ pé kíni ó gbọ́dọ̀ máa sàlékún ìmọ̀ súnmọ́rọ̀ ọba ìjọlá ìmọ̀ sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ìjọlá ó gbọ́dọ̀ máa sọ́kàn ní gbogbo ìgbà ni. sọ ìtorí pé a kọ́ ìkọ́ ilé yìí lára mẹ́rin sọ̀rọ̀ láwùjọ àlejò sálẹ̀ pé òun ti owó tọ́lọ̀ ọba àdìsọ́lá tó bá ní sọ̀lá wà lóṣù sàlá ànábì òríra rẹ̀ nínú pé òun ti dégé ni òun ti pé ìwọ ọlọ́ọ̀ba àdìsọ́lá òun ti dá ọpẹ́ gbogbo ìtọ́lọ̀ ọba àdìsọ́lá ti fún wa tó kí wá ní ká sọ nípa tiwa tó jẹ́ pé àwa sá tó ń orí bẹ̀rọ̀tọ̀ dáàfi dá àtúnwá ń dégé ni àtúnwá ń dá ẹ̀jẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀dọ̀ ọlọ́run ọba àdìsọ́lá tó látara àdìlẹ́yìn ẹ̀jẹ̀ ká fún fún gẹ́gẹ́ àmẹ́sọ̀ láwà ló sálà fún ìkọ́ wa nínú àwọn àṣìkáàrù rẹ̀ ètò wà láàárọ̀ ní tó wà ní ọ̀lẹ́ àtàwọn àṣìkáàrù tó wà láwọn ayé oríṣiríṣi táàmà fi ti àtọmọ́ ọlọ́wọ́ bá àríṣọ́lá táàmà fi dúpẹ́ fún káàdì náà ní wà ọlọ́wọ́ bá àríṣọ́lá lápòrídé alápòrídé abẹ́lọ́wọ́ bá àríṣọ́lá fún sàgbà ọ̀fẹ́ wa abẹ́lọ́wọ́ bá àríṣọ́lá fún sàgbà ìfọ́ra àforíjì wa abẹ́lọ́wọ́ bá àríṣọ́lá fún sàgbà wa ní ẹrú ẹ̀ ìnáwó wọlé ìdáríkà ọ̀fọ́dọ̀ àlẹ́yìn وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك